tí ètò wa bá ti jókòó dáadáa àti sọ fún wa náà pé inṣàlá eh, halkawa náà ní àràárọ̀ báyà títí ìrọ̀lẹ́ sabt kò ní máa ju gbèdéke wákàtí kan lọ mọ́ rí a ti fìsì àwọn ọjọ́ yẹn fún àwọn ètò ilé tí ó special tá a ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ fún àwọn ọmọ wa. nítorí àwọn àkíyèsí ilé tí a rí àti nítorí àwọn ilé a látara ètò ẹ̀kọ́ wọn nípa ẹ̀kọ́ kí wọn ẹ̀kọ́ ẹ̀sìn wọn ẹ̀kọ́ Al-Kùránì wọn ẹ̀kọ́ àwọn àgbọ́yé àwọn tó ní ṣe pẹ̀lú adab tàrí àwọn ọmọ wa yìí wọ́n bùkátà sí ní pàtàkì jùlọ èèyàn ṣokùnfà kí a rí wípé kí ètò yẹn kí ó bẹ̀rẹ̀ walhamdulillahi kama kulna eh, badana bil'ams ṣe sọ fún wa ọlọ́run fún wa ní kápá pé ti bẹ̀rẹ̀ rẹ̀ ní lẹ́nu àná sí àárọ̀ yìí náà àti àti ní àwọn tí inú wá dùn nínú tarí lára wọn tí a fi lè mọ̀ wípé pẹ̀lú àánú ọlọ́run bá a ṣe tara bọ́ yìí dáadáa náà ni a máa padà rí kódà láàrin oṣù kan pápá náà láti máa bẹ̀rẹ̀ sí rí àwọn nasaij eléyìí tí ó wuni lórí pẹ̀lú ògùn ọlọ́run abẹ́lọ́run fún àwọn mẹ́nìkọ̀ọ̀kan wa gbogbo wọn látòkè délẹ̀ kọ̀nà kó jọ kó mọ́ṣẹ̀ bá wa ṣe wọ́n ní ọmọ rí kó bá wa ṣe wọ́n ní olórí rí ọmọ kó bá wa ṣe wọ́n ní alálùbáríkà ọmọ kó má fún ọmọ náà bá wa nínú jẹ́ àbí ọlọ́run kó jọ kó má fi wọn pa wá lẹ́kún kákan fàárọ̀ ìran àwọn òbí létí kádà tún fi ṣèbéèrè lọ́wọ́ ara wa wípé kí gan ni lájórí wàhálà tá à ń ṣe láyé náà torí kí gan la ṣe ń ṣe wàhálà kí ni wàhálà wa dálé lórí ṣẹ́ ń lélẹ̀ kí ni tí wàhálà wa kí ló dálé lórí kí làkórí wàhálà táwọn òbí ń ṣe agbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ lákọ́kọ́ wípé ọlọ́run bá tó àwọn ètò kan kalẹ̀ fún wa nínú ayé yìí tàbá ti fọ́lọ̀ àwọn ètò yẹn bọ́lọ̀ ṣe tó kalẹ̀ ó máa padà fún wa ní fọ̀kànbalẹ̀ láyé ń bí bákanáà a tún padà wá sọwá díẹ̀ ajẹ́ okùn fa tí a tún máa díẹ̀ ní ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run níjọgbìn alqiyama kí ni àwọn ètò náà àkọ́kọ́ nínú àwọn ètò yẹn ok àkọ́kọ́ nínú àwọn ètò ilé tí ọlọ́run bá tò kalẹ̀ fún wa ni pé ó kọ́kọ́ kúrò lóko ẹrú kábàárò pẹ̀lú ẹnìkan ni eni tí a tún lè máa rí gẹ́gẹ́ bí tí a lè wárí fún ju ọlọ́run tó lọ ọlọ́run ọba fira rẹ̀ hàn wá ó jẹ́ ká ọba wa wa <clears throat> pé bọ́ndéjì ńlá ni irú èèyàn bẹ́ẹ̀ wà ẹni tó bá tún gbà ìpé nǹkan kan lòun tún lè máa wárí fún lẹ́yìn ọlọ́run jẹ́ tí èèyàn bá ti fi lè bọ́ nínú ìgbèkùn yẹn èèyàn bọ́ bíbọ́ àkọ́kọ́ ńlá nìyẹn ẹlẹ́ẹ̀kejì olùbọ́lọ́ ṣe sọ pé ayọ́ náà sọ ọ̀bùdó rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun tó sọ̀rọ̀ nínú àyà nínú alukur'an tó ń fi ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo ó ní yá ayúhàn náà sù mo pe gbogbo ìran ẹ̀yin èèyàn ẹni tó létí kó gbọ́ nínú yín o ẹni tó lọ́rọ̀ gbọ́ kó gbọ́ nínú yín o ẹni tó ṣetán àti bọ́ nínú ìdẹ̀kùn nínú ìgbèkùn nínú ìdè nínú oríṣiríṣi àjàgà wàhálà fìtínà ó ní bọ́ àlọ́ òní ìwọ́kẹ̀ ó ní lọ́mọ́ wa lọ́wọ́ ẹran wa ní ẹ̀ àgùntàn wa ní ẹ̀ gbogbo ọdún létí tí wò sí nínú orú ilé yẹn tọ́rọ ti yọwọ́ ọlọ́ni kò gbọ́ ọ̀hún búdó rabbakum tó bá yẹ pé sìn ló bá ń claim kò fẹ́ ṣe tó bá yẹ pé sìn wọn náà bá ń sọ pé wọn náà fẹ́ ṣe ọba tó dá ẹni kó sìn ọ ẹgbọ́ rabbakum àǹfààní gbólóhùn rọ́bù yẹn ó ń dá lórí ẹni tí ó dá wa tó dẹ̀ ń pèsè nǹkan fún wa ẹni tó dá wa tó dẹ̀ ń pèsè àwọn oníranran kan fún wa àwọn oníranran nínú àwọn oníranran tó ń pèsè fún wa náà ní jíjẹ mímu àlàáfíà ààbò rẹ̀ àṣẹ́gun tá ń gbà sára lọ́fẹ̀ẹ́ àtoríṣiríṣi àwọn tọ́lọ̀wọ́n bá ń fún wa yẹn ọba tó ń ṣe fún wa bá ṣe ń ríran bá ṣe ń gbọ́nràn bá ṣe ń jẹun bá ṣe ń láǹfààní àti lè ṣe gbọ̀nsẹ̀ bá ṣe ń tọ̀ gbogbo àwọn oríṣiríṣi yẹn ń tọ́lọ̀ tó ń ṣe fún wa yẹn òun náà la fi mọ̀ ní rọ́bù ọba tó ń rè wá lẹ́yìn tó dá wa tán ọlọ́run ní òun ọlọ́run yẹn ni kẹ máa sìn ó fi yẹn rán wa létí ó fi yẹn ó fi rán wa létí tó fi lu kẹ́lìmọ̀ rọ́bù ń bẹ̀ ó wá ní alladhi khalaqakum ó tún wá rán wa létí tó jẹ́ sí pé ẹ̀dá máa ń sáré gbàgbé ìpìlẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn máa ń sáré gbàgbé ìpìlẹ̀ lọ́nà fi sọ wípé ọba tó dáa yín alladhi khalaqakum ọba tó dáa yín àbí ta ló dá mi ta ló dáwọ̀ onílẹ́yìn náà walladhina min qablikum àtàwọn tí wọ́n ṣíwájú yín ọba tó dá wọn gbogbo àwọn tí wọ́n ṣíwájú wa lọ yẹn tó fi kan gbọ́ ànábì ọlọ́run ọba tó dá wọn tó fi kan gbọ́ àwọn àwọn ìkàn àwọn oríṣiríṣi èèyàn tọ́lọ́n ti dá tí wọ́n ti lọ ọba tó dá wọn àwọn tó ti kú nínú wọn àwọn tí wọ́n pa nínú wọn àwọn tó ti jígbé nínú wọn àwọn oríṣiríṣiríṣiríṣi ọba tó dá gbogbo wọn pátá látòkè délẹ̀ gbọ́n sáré tá ń wò yẹn ọba tó dá wọn gbogbo àwọn ẹtẹ́ tá ń wò yẹn ọba tó dá wọn tọ́wà ń bẹ̀ so ìyẹn wal ladina min qablikum ọlọ́run ọlọ́run yẹn ní kẹsìn la'allakum tattaqun kẹba lè jólò páyà ọlọ́run ìgbésẹ̀ àkọ́kọ́ tọ́lọ ń yà kalẹ̀ fún wa láyé nìyẹn tàbá ti dé bí ìta gbọ́dọ̀ mójútó nìyẹn ẹ̀sìn ẹ̀sìn wọlé àdẹ gbọ́dọ̀ ṣe ẹ̀sìn tọ́lọ́run tàbá wá dáyé o ọlọ́run ò jẹ́ kó sọ fún wa pà ní dé báwọn oríṣiríṣi ẹ̀sìn o ó jẹ́ ká mọ̀ pa máa pa oríṣiríṣi ẹ̀sìn láyé gbàá ṣùgbọ́n tí yàn bá bá lọ sọ́jà nìyàn máa rán kí máa ń wo ariwo ọjà ohun tí wọ́n fẹ́ lọ rà ń bẹ̀ ní kí wọ́n gbájúmọ́ wàá rí nǹkan míì tí ò pláàni àti lọ rà ń bẹ̀ tí ò wúlò fún ẹ pàápàá ṣùgbọ́n dẹ́ni tó ta tó mọ̀ polówó gan ju èyí tí wọ́n fẹ́ rà tó wúlò fún wọ lọ má jẹ́ kí polówó yẹn má yẹ kó dì fún ẹ so advert yẹn má yẹ kó confuse yẹ torí pé wò nídìí ẹ kì í ṣe ohun tó kàn wọ kì í ṣe ohun tó wúlò fún wọ ìpolówó lásán ni ẹni tó ní àwọn tó ń ta ọkàn polówó ẹ̀ ní kìí ṣe tó need kìí ṣe tó wúlò fún ẹ kìí ṣe tó ṣàǹfàní <clears throat> lọ́lọ́run sọ fún wa yí pé lakum dinukum waliyadin Allahu so ìyẹn nítọ́lọ́run fi ń jẹ́ ká pé tẹ́ ti dáyẹ máa bóríṣiríṣi ẹ̀sìn rẹpẹtẹ táwọn èèyàn tún ti dákalẹ̀ àkàìmọye lẹ́mà rí o ṣùgbọ́n anábì sọ fún wa pé sallallahu alaihi wasallam sọ pé ilẹ̀ ní tẹ́yìn náà gbájúmọ́ tẹ́ ń pè lẹ́sìn lọ́dọ̀ tí yẹ̀yìn ní o <laughs> ìtọ́lọ̀ ní kémi ni tèmi o ìtọ́lọ̀ ń gbélé mi lọ́wọ́ tí ń ṣe ìsìláàmù ni tèmi ṣẹ́rí ìta sọ yìí gbogbo wa tá parents àkọ́kọ́ tí a gbọ́dọ̀ mójútó jù nínú ìgbésí ayé àwọn ọmọ wa torí kí náà fà ní pé à ń ṣiṣẹ́ à ń ṣe wàhálà à ń gbòkè gbòdò ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lẹ̀ omi kàkùn pé ohun tóun fẹ́ ṣe lórí ọmọ oníkàwọn ọmọ yẹn jẹun kọ́dẹ̀ wọṣọ kùndẹ̀ ràn wọn lọ léèwé ibi tápà wọn bá kadé àwọn tèmi náà ṣe mẹ́sìn láyé rẹ̀ àwọn tèmi náà ṣe kíní kan àkántàntì ni ilé ìlọ́yà ni oríṣiríṣi gbogbo òròrí yẹn wà lórí àwọn parents ṣùgbọ́n a fẹ́ ṣàlàyé àwọn tó pàtàkì tá a gbọ́dọ̀ máa mójútó fún wa lé ní tá a gbọ́dọ̀ lákàkún sí ṣẹ́rẹ́ àwọn ọmọ wa kò sí dáadáa tá a lè ṣe fún wọn ẹjá máa lọ ní lẹ́mìí wípé kó jẹ́ pé yẹn ló wà nínú ẹ̀mí wa a ṣépè fún wọn ṣùgbọ́n kọ́ ẹ́pìyàn ló wà nínú ẹ̀mí wa ìpítọ̀ kò kún sí tó kún fi dáhùn lójú wípé afáyé ọkọ̀ jésù kíblà ọ̀ ṣàlejò ni kò sí tó fi dáhùn lójú wípé ọmọ yìí máa padà ṣe dáadáa tí yàn ṣe fún ẹ̀ wọ́n máa padà ṣe dáadáa fún yàn ṣe ẹ̀mọ́ tí wọ́n tá a sọ yìí bọ́pọ̀lọpọ̀ àwọn ẹni ire tàná ṣe ń tọ́mọ tí wọ́n nìyẹn kìí ṣe pé wọ́n tọ́ wọn nítọ̀ yí pé tí mo ṣe fún ẹ kí wọ́n náà bá lè ṣe tèmi fún mi padà ní ọ àwọn ń ṣe ní ìṣètí pé jẹ́ ń ṣe ń tọ́lọ̀ máa bí ní tí ní bá ṣe jẹ́ kí n ṣe fún ẹ ń tọ́lọ̀ máa bí àwa òbí tá a bá ṣe wò la máa sa eré ẹ̀fà fẹ́ ṣe fún àmọ́ wa àwọn tọ́lọ̀ máa bí wa tí a bá ṣe dàgbọ́dọ̀ máa ta eré ẹ̀ láti ṣe fún àwọn ọmọ wa tọ́lọ̀ kámà wá rí ti pé ọmọ yẹn ń bọ̀ wá san dáadáa yẹn padà fún wa ilé tó bá san okú oríire o tí yẹn bá sọ pé òun kú oríire àbí bàbá yẹn ọmọ yẹn ló kú oríire okú oríire fún òmọ̀ pé ẹ ṣe dáadáa sí ìyá àti bàbá yẹn okú oríire torí ìyá yẹn àgbé bàbá yẹn ṣorí ibú òun ti ṣorí ire pé òun ti fọ́mọ ẹlẹ́tọ́ ẹ̀ ó ti kọ́ lẹ́sìn ó ti kọ́ lẹ́kọ́ ẹ̀sìn ó ti kọ́ ní àwọn ẹ̀kọ́ tí wọ́n fi ń gbé ayé oríire tó bí yẹn nìyẹn àti lè kí bàbá yẹn pé bàbá máa kó oríire o bẹ́ẹ̀ ti rọ́mọ yín tọ́ yìí ìyá ẹ máa kó o sọ̀ká tó kí ọmọ yẹn náà kó oríire ó dìgbà tọ́lọ́ ń bá ní kóun náà wá rí nǹkan yẹn ṣe tóun náà tún wá ń padà tún wá ń rí ẹ̀san rí san padà fáwọn òbí rẹ̀ látara pé òun náà mójú tẹ̀sìn wọn lọ́jà alẹ́ wọn ó mójú tó àlàáfíà wọn hẹ́ẹ̀tì wọn jíjẹ mímu wọn wẹ́fẹ́ àwọn gbogbo ẹ̀ òun náà mójú tó ìgbà náà láyé ṣẹlẹ̀ máa kọ wọn náà pé wọ́n náà máa kú oríire o bá ṣe ń kí bàbá rẹ̀ ń jọ kí ní àná pé kú iṣẹ́ kù náwó kú oríire kú àṣeyọrí láyé ṣe máa máa kí wọ́n náà lónìí pé tọ́ wọ́n náà kú oríire kò iṣẹ́ kò náwó kọlọ́jẹ́ kí wọ́n náà ṣàṣeyọrí nígbàtọ́lọ́ bá ní káwọn bí ẹ̀ kí wọ́n lọ síwájú ẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ òbí lè ní fókọ̀sì oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní o tẹ̀lẹ̀mí fi máa rí nǹkan mí pé tó ń bá ní kí òun náà bẹ̀rẹ̀ sí náwó sí orí ní ìrètí pé kí ni kí ni kí ni nǹkan tó ń fẹ́ gẹ́ẹ̀nì níbi eléyìí tó ń náwó sí ojú yẹn náà lọ̀pọ̀lọpọ̀ pínẹ̀tì mi fi wu ètò kéwú lénìí pé ìgbà tó ń ṣe skul ó lè kí ó ṣe máa wá gara tó yẹn bóyá lẹ mọ̀ pé àwọn lè kí ó tẹ̀yìn fojú pé àwọn ìlú yẹn ló ka àwọn olùtẹ̀ ń fojú ojú pé wọ́n ló kà tẹ́ ń fi ń wò wọn àwọn olùtẹ̀ ń fojú pé àwọn olú yẹn ló kà àwọn ọ̀ṣun state kankan tẹ́ yìí ń wò níwò kí wọ́n ló kà lójú tí ẹ̀rí gbogbo àwọn olú yẹn kankan ìlú òkè la máa sábà ń pè wọ́n lọ́dọ̀ tí wá ń bí ní ìrètí pé àwa Èkó Lagos Ògùn kankan ojú tí wá ti fẹ́ fọ́ níbi tó ti làdé ṣẹ́rẹ́ àwọn ibi tẹ́ ń wò yẹn wàláhí ibi tọ́lọ̀ ní káwọn lajú sí lọ́gọ́ọ̀rọ̀ wọn láwọn tán láǹfààní àti fara rò dáadáa láwọn ìlú yẹn wọ́n lajú síbi ẹ̀sìn síbi ẹ̀kọ́ ẹ̀sìn síbi ìmọ̀ ẹ̀sìn àwọn náà wá dọ́ọ̀lù ara wọn wọn wọra wọn lẹ̀ ibi ìmọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n lajú sí yẹn wọn ṣe kìí ṣe pé wọ́n dájú wọ́n ti rí ní ìrèpétọ̀ táwọn jókòó ti táwọn fẹ́ ṣe èrè fáwọn ọmọ yín ẹ̀yìnlẹ̀ kọ́ ọmọ wa ẹ̀fẹ́ kọ́kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àdí ẹ bá lọ jù sílé ìwé ọmọ yìí tẹ̀ ń rọlé wọn lórí àwọn náà wá gbé kalẹ̀ pẹ̀lẹ́ tó pé pẹ̀lú àwọn ọlọ́run ọmọ tó bá ti dé bí iye báyìí wọn náà lówó ètò ẹ̀kọ́ rẹ̀ láìsí láì ṣe hostel ẹ̀ láì sí pápánu ọ̀sán bẹ̀ kò kàn án pẹ̀lú yẹn ọmọ yẹn wá kẹ́kọ̀ọ́ dẹ̀ ń padà sílé dé ló ń ṣe èmi mà wọn ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ dé lọ́mọ ń ṣe o dé tó dẹ̀ pé patent oṣù mẹ́ta sixty thousand naira ìtọ́jú bẹ́ẹ̀ lọ́wọ́ o ẹ̀dẹ́ ìlú lọ́mọ ń san lóṣù yẹn twenty thousand. wọ́láyé àwọn èèyàn dẹ̀ fọmọ síbẹ̀ àwọn èèyàn lọ bẹ́ẹ̀ náà dalẹ̀ ráwọn ní tó yẹ pé sákàní na ọmọ wà ní sákàní bẹ́ẹ̀ na ọmọ ń gbé lóríṣiríṣi tó yẹ pé tẹba ń wòye tí ọmọ tóbi ná lẹ́orí ọmọ kan mí láàrin oṣù mẹ́ta ẹ máa bèèrè pa ah, tó wá ṣe tọ́kẹ́rẹ́ fẹ́ fìwé ẹ̀rí yẹn ṣe wàláhì ohun tó lè yóò lè fìwé ẹ̀rí rẹ̀ ṣe olùhun fẹ́ fi ti ẹ̀yẹn ṣe ń tọ́mọ tó lọ sọ́dì ní abroad ò lè fìwé ẹ̀rí ẹ̀ ṣe lọ́mọ tó lọ kéwù yẹn fẹ́ fi ti ẹ̀ ṣe lára tó fẹ́ fi ṣe ni pé òbí yẹn ti ń fún ní ohun tí ò ní jẹ́ kó jẹ́ kan nínú jàǹdùkú tó fẹ́ dayérú òbí yẹn ti ń fún inú tó yẹ sí pé gbogbo àsìkò yóò ń tọ́lọ̀ bá ní kó lò láyé yìí ibi tó tún lọ lẹ́yìn ayé tó máa rọrùn fújú ayé lọ pẹ̀lú àná ọlọ́run òbí yẹn ti ń fún inú tó yẹ representative dáadáa ni òbí yẹn ti ń fún inú tó yẹ sí pé ọmọ ilé tó bá fi lè lọlé ọkọ ọkọ tó bá fẹ́ ìfàlókó tó bá jóbìnrin ni ọmọ ilé tó bá fi lè fẹ́yàwó ìdílé ibi tẹ́lẹ̀ bá ti lọ fẹ́yàwó ìmọ́lẹ̀ wọnú ẹbí wọn ni tó bá jọkùnrin ó tọ́kọ ṣe pẹ̀lú gbogbo àwọn ẹ̀kọ́ ilé ìta fún yìí ntọ́lọ̀wọ́n bá máa bí wá lórí àwọn ọmọ wa yí ń jẹ́ gbẹ́rẹ̀ àkíyàmà ẹjá títì tayé yanjú ẹ̀ àwọn ọmọ yìí kìí ṣe pé wọ́n kú lọ́pọlọ vita ń darí ọpọlọ wọn sí ni ibẹ̀ ni wọ́n gùdù sí ni àṣírí tó wà ń bẹ̀ nìyẹn vita ń darí ọpọlọ àwọn ọmọ wa sí ibẹ̀ ni wọ́n gbárí sí àwọn ọmọ tá à ń kọ́ ní nǹkan tí wọ́n há láàárín ìṣẹ́jú kékeré yìí tó bá pé àwọn ni takasúfẹ́ náà ni wọ́n bá pè wọ́n jókòó tí wọ́n bá kọ́ wọn tó bá pè sí wọn lẹ́nu tọ́ni kó mìmí kìkan nínú àwọn olóòní tí ń da eérú tó bá bẹ̀rẹ̀ sí ṣe báyìí ẹ̀rí pé a ṣe ju ẹni ẹ ṣe ẹ má fi nǹkan kí nǹkan hàn ọmọ bó fẹ́ bẹ́ẹ̀ pẹ́ ní ẹ má ṣe nǹkan kí nǹkan kì í ṣe pé kẹ́ máa ṣe pamọ́ fún wọn ẹ má ṣe nǹkan kí nǹkan ẹ má ṣe ohun tí ò dáa ẹ má hùwà tí ò dáa ẹsẹ̀ inú ìsẹ̀ tún wá lé ẹ lè máa hùwà tí ò dáa ẹ lè máa hùwà líle pẹ̀lú ọkọ yín ẹ lè máa hùwà líle pẹ̀lú ìyàwó yín ẹ má jẹ́ kó hàn sọmọ títí tẹ́ fi máa túbá torí pé bọ́mọ ẹ ṣe ń wo yẹn ó ti ká sórí eléyẹn kọjá fíìmù tó ń wò lórí fóònù tí ò dá nìkan ó tún ó wo eléyẹn direct left and direct ni ó ṣojú mi kòró ni sòtúrú gbogbo táwọn ọmọ ẹ wá ń kó sórí yẹn ń tọ́ fẹ́ fi lò ṣẹ̀mí lọ́la ni tọ́ba ti fẹ́ bẹ̀rẹ̀ sí ná bígbà tíyàn ń kówó jọ tíyàn ń dájọ ni tọ́ba ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa ná owó tí wọ́n ń sọ̀ pamọ́ yẹn ní kí wọ́n ní lọ́wọ́ náà máa ná tó gba ọmọ bẹ́ ń sọ̀rọ̀ dì lójú wọn tẹ́ ń ṣépè tẹ́ ń kúwà kíwà lójú wọn tẹ́ ń ṣe rán dáadáa lójú wọn lẹ́yìn òbí àmọ́ yẹn ń ha ọgbọ̀n kan yẹn sórí wọ́n ha sórí tó bá ti já àwọn náà sí lò díẹ̀ díẹ̀ ṣùgbọ́n tó bá environment kan ọmọ yẹn wà lára wọn níbi tí wọ́n bá ń wà pẹ̀lú àánú ọlọ́run tó bá ti ń tú àsìkò ẹni pé ń tààrọ ránkì sí wọn lára díẹ̀ díẹ̀ àwọn ẹ̀kọ́ àwọn àdáàbùtà fún wọn àwọn àgbọ́yé ẹ̀sìn tá a fi ń kún fún wọn gbogbo tí ń wà lára wọn yẹn níjọ́ tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí lo ẹ̀rí pé àwọn kan náà àwọn náà máa lò ń tí wọ́n rí nìyẹn ń tí wọ́n expose sí nìyẹn ń tí wọ́n bá sábà nìyẹn ń tí wọ́n lázámọ̀ nìyẹn ń tí wọ́n dún ní mọ́ ibi tí wọ́n ti lo ṣẹ̀mí nìyẹn gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń ṣe náà wọ́n tọ́jọ́ ń há nǹkan ni tó mọ́ wọn lára nìyẹn àwọn ọ̀rọ̀ tí wọ́n gbọ́ ń bẹ àwọn ọ̀rọ̀ gidi ni àwọn ọ̀rọ̀ ẹnìkan sún àwọn tó kò ṣe yarhamukallah ọfẹ́ jẹun ẹnìkan ṣe bisimilá àwọn tó sọ pé oníṣe bisimilá bisimilá bisimilá nǹkan tó mọ́ wọn lára nìyẹn níjọ́ tó bá bára wọn láwùjọ tí ó strange sírù tó ti ń bábọ̀ tẹ́lẹ̀ yẹn àwọn àwa di stranger ń bẹ̀ yẹn fún àwa lè rọ́nà lọ láyé ẹ̀sìn wọn wá ní ní problem torí ẹ̀ta bá ti rọ̀ láti máa sọ ní gbogbo ìgbà pé tọ́mọ kan bá wà láwọn environment tẹ́sìn bá wà tó bá tún wá yà pàǹdé tí ò bá sí ń bẹ̀ àti máa mú gbó tó wà lẹ́ environment wà tó ń gbọ́ wà sí gbogbo ìgbà báyìí tó ń ìdánilẹ́kọ̀ọ́ tó ń tó tún ṣe iṣẹ́ tí bẹ́ẹ̀ bá kúrò nínú àdúgbò kò lè pẹ́ kó tó máa mú ọtí kò lè pẹ́ kó náà tó máa dípò náà ń ṣe ṣìná pé ẹni tó bá wà láwà àdúgbò bí tí atẹ́gùn oríire ti ń fẹ̀lú táàrí tírésì oríire kankan láàrẹ̀ tó bá ti kúrò ń bẹ̀ kí ló kù tó lọ ṣe yẹn ẹlọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jádàmì kúrò lára àwọn àfẹ́ẹ̀sìn lánàá ẹlọ́wọ̀ gọ́rọ́ wọn káàkiri ayé lónìí wọ́n ti dìdàkúdà wọ́n ti dìdàkúdà balance ilé tọ́lọ bí wá lórí gbogbo wàhálà wa kùrùkẹrẹ wa ìgbòkègbodò wa òun náà ni ẹ̀kọ́ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn fáwọn o parent ẹ̀jẹ̀ ká ilé náà fún àwọn ọmọ wa kéèkéé gẹ́gẹ́ bí sahabi aljalil ali radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí kan nínú àwọn ọ̀rọ̀ ilé tí a fọwọ́ sọ wọ́n ni anzili nasa manazilahum ẹ̀ẹ́sọ àwọn ìyàkalẹ̀ sí lẹ́gùn wọn àyàhàdìtò nasa biqadri uqulihim ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ wo mustawa wọn ẹ̀wọ̀ bí làákàyè wọn ṣe ma ẹ jẹ́ ká wá sùn ọ̀kalẹ̀ síbẹ̀ ẹ̀yìn ọmọ wa ẹ válù ìmọ̀ alukur'an ẹ pàtàkì ẹ̀ gan kẹ̀dẹ̀ máa ha sórí kẹ̀dẹ̀ máa ka ní gbogbo ìgbà ẹ máa ha sórí kẹ̀dẹ̀ máa ka ní gbogbo ìgbà bákan náà máa ṣàkárù ní gbogbo ìgbà bákan ẹ mójútó kéwú gbogbo tá à ń sọ́yìn àti òní ọ̀ ó tún wá kókẹ́ tí wá mójútó àwọn nǹkan míì nínú kíw yàtọ̀ sí pé ẹ̀há alukoran ẹ̀há hadith kẹ́ iná mọ̀ túmọ̀ kẹ́ mọ gbogbo àwọn kan tí ọba ń kọ yín àti àwọn kan lánàá ọmọ ṣe tẹ́sì ẹ̀ lẹ́nu ìṣàlá gbogbo tó bá ti gbá máa gbẹ̀bùn àwọn kan tá a kọ́ lánàá yẹn àwọn kan tá a sọ lánàá yẹn gbogbo tó bá ti gbá dáadáa àti ń sẹ́ hákẹ́ tó tún lánàá gbọ́n tó bá ti gbà ìṣàlá ẹ̀bùn ti wà lẹ̀ fún náà ojú ẹlòmí máa yán láàárọ̀ ẹlòmí ó ti fi sùn náà ẹ̀fù kan sí gbogbo tẹ́ ń ṣe yẹn kẹ máa ha wọn sórí bákan náà ẹ má máa ṣeré pa tẹ́ bá ti ṣeré díẹ̀ ẹ sọ́ọ̀bù tọba ti pẹ́ tó ń bá ń ṣeré eré ẹ̀ tí ń pọ̀ jù ó ti ń le jù ọ̀tọ̀ pé ó ti tó ó ti tó ó ti tó mi ìṣeré mọ́ ti tó títí máa sọ fún mi ò ṣeré mọ́ eré páyẹ̀ ti pọ̀ jù mi ìṣeré mọ́ ọmọ tó bá fẹ́ gbárí tó bá fẹ́ mọ́kéwú tó bá fẹ́ mọ̀wé kò ní jẹ́ pé ọ̀nà ọmọ máa bá mi tó ti ń sáré káàkiri tó fò káàkiri ń ṣeré pa tó ṣe bí ọmọ ìhàn náà oríṣiríṣi àwọn ọmọ náà káwọn àdúgbò káàkiri ọwà nílẹ̀ mẹ́ńbí ọwà láwọn àdúgbò míì àwọn oníṣẹ́ méjì ìjọkọ́ sá máa sá kọ́ máa fọ́ gbogbo àdúgbò kiri máa sáré pa káàkiri gbogbo ilépo gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ ní àwọn ilé onílé ọmọ máa lera wọn kiri nira yìí sùúrù àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn àbí ọlọ́run kó bá wa yí wọn padà sí dáadáa bíyàn bá ń bá lọ bẹ́ẹ̀ bíyàn bá ń bá lọ bẹ́ẹ̀ kò lọ́la o àbí ọlọ́run kó bá yí gbogbo ọmọ tó rí bẹ́ẹ̀ padà kó má jẹ́ kẹ́yìn padà dàbẹ́ ẹ̀ sàmì kó má jẹ́ kẹ́yìn padà dàbẹ́ yẹn ẹ mójútó kéwù yín ẹ mójútó ẹ rìdíùsì eré ipa yín torí ẹ̀dá àṣíní máa kúrò láàrin ìṣẹ́jọ́ ọmọ wa ti ẹ̀bẹ̀rẹ̀ program yìí àní máa kúrò láàrin ṣàlá kò ní kẹ̀yìn nìkan gbà kankan ṣàlá bákan náà ẹ̀tún ní máa dá jẹun ṣàlá ìtútù tẹ̀lé àwọn fawahish fawahish àwọn ọ̀rọ̀ alìfànṣá àwọn ìpè mùsùlùmí òtù máa bá wọn ṣe pè mùsùlùmí òtù máa ṣe kí ni kò máa ṣe pè mùsùlùmí ìdẹ̀fí máa ń bí ebú anáṣọ́lọ́sọ́lọ́ ní mùsùlùmí kì ń bú ebú ó ní èèwọ̀ ní má máa bá wọn bú ebú má búyàn arábìnrin sí bá bọ́lì muslim kí lára náà wípé fòsókún wàkìtàlùhù kúfòròn arábìnrin kó bú mùsùlùmí kó máa bú ọmọ ẹ̀yẹ́ ẹ̀ kó máa bú bó ṣe máa bú yàn anábìsọ pé ìwà pòkí pòkí ọ̀daràn ló máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa búyàn a responsible person kò ń bú èébú kò ń búyàn gbogbo ẹni tí a bá ti ń tí a ti máa ń búyàn yẹn kílẹ̀ nìyẹn fòsókò huwa fásikò huwa fásikò ẹni tó bá máa ń búyàn kí ni fásikò máa bèèrè kọ́sàn ìtàbà ti padà jókè ẹni tó bá ti máa ń búyàn kí dáa náà bí pé fásikò huwa fásikò ẹ̀kùnbàtí ma ah, èmi ò ń ṣe fásitì èmi ò ní gbú ẹ̀ tí orígbó ṣe bú mílẹ̀ kan èmi ò ní gbú ẹ̀ torí èmi ò kí ṣe fásitì tí wá sọ pé ṣe fásitì wá lòun ni anábì sọ pé ẹ̀ tó bá ti máa ń bú ọmọ ya rẹ̀ anábì ní fásitì ni sọlọ́lẹ́sà tí wọ́n náà bá ti fẹ́jẹ́ fásitì yé bú mi mọ́ yé bú yàn mọ́ sí bá bọ́lẹ̀ mọ́sí sọ́kọ ni wàkìtàlùhù kúfùrù ni anábì ní kíyàn wá bẹ̀rẹ̀ sí bọ́ ọmọ ya rẹ̀ mùsùlùmí jà ó máa gbára ẹsẹ̀ máa dú máa gbádánù máa ṣílábàrá máa fún nípa máa fún ní ẹ̀bù ànábì ni ìwà kèfèrí ní ohun ẹ̀hẹ́n tẹ́sùgbọ́gbẹ́tẹ́ máa sábà já máa dúra yẹn máa ṣe bẹ̀ fọmọ ayé mùsùlùmí ànábì ni ìwà kèfèrí ní ohun kì í ṣe wà mùsùlùmí mùsùlùmí máa ń lọ jẹ́ mùsùlùmí máa ṣe kí ni ó máa lọ jẹ́ torí ó wà nínú àwọn tẹ́fẹ́ ha nínú àwọn àdábù yìí wà ìbádò rahmani alladhina yamshuna ala al-ardi hauna wa idha khatabahum al-jahiluna qalu salama wà ní tẹ́fẹ́ ha inṣàlá torí ẹ̀tẹ́nì kan wá ti fún ẹni ẹgbò tó ah sẹ́fìlẹ̀ wọ́n ló fẹ́ máa bá mi jẹ ní ọjá wọ́n sọ fún akọ́sí bá bọ̀jọ́ mọ́sí ní kòfòsókún wọ̀pẹ̀tà lóhú kòfòrò ẹ má wàá sọ pé ilé kí ó ní mi ti níjà tí mo bá ti dé skul tó bá tọ́ mi ní skul máa fún wọn ní blow rárá o tó bá ti tọ́ ẹ ní skul lọ rìpọ́tù ẹ fẹjọ́ ẹ̀sùn kọ́kọ́ sọ wípé jọ mi ìjà má bá mi já mi ìjà ṣètò pé jọ jọ tòlùtọ́lọ́ má bá mi já mi ìjà mi ìfẹ́ wàhálà tí o bá ti dé ẹ lóhùn lọ rìpọ́tù ẹ immediately lọ sọ fún tíṣà yìí lọ sọ fún àwọn tó máa tètè bá wí tí wọ́n fi máa lọ jẹ lọ́tọ̀ má dẹ̀ mọ́jú sí pé ọ̀ọ́bì mo ti sọ mo ti tọ́jú ẹ̀sùn hmm, fi sílẹ̀ o tún ti ń bu nìyẹn bẹ́ẹ̀ yẹn o ti fi ṣe ẹ̀yẹ nìyẹn ìwọ̀dẹ̀ ní ká tún máa fi yàn ṣe ẹ̀yẹ láyé sọ̀rùkọ mú mi nǹkan mi gbogbo wà nínú tẹ́ máa mọ̀ tàfi fẹ́ kẹ́ lẹ́kọ̀ọ́ kẹ́ níwàárí kẹ́ má ya ìyàkúyà kẹ́ má yọmọ gan fi ọlọ́run jẹ́ kẹ́nìkankan ń ya ìyàkúyà ọlọ́run á ṣe ń rí

máa túmọ̀ tó ń gbé wa tó bá padà yá ìwọ́n náà sì lè jẹ búrẹ́dì àti géṣà ó sì jẹ búrẹ́dì àti táítọ́ọ̀sì wọ́n sì lè padà ra ṣàwámà fún wọn náà ṣùgbọ́n kí wọ́n máa lọ ọ̀rọ̀ jímọ̀ tẹ́lẹ̀ lẹ́nu kó máa lọ tọrọ ọmọ mùsùlùmí kì í máa ń kì í máa ṣojú kúkúrò ó máa ń nífẹ̀ẹ́ lọ́rùn ni kódà kébí máa pa báyìí amúmọ́ra kí ni wọ́n ṣe ẹlòmí àlọ jókòó sẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ pé tó gbé wá òyìn ògbìnjẹ wá gbé kíní wá kò máa ń jẹ́ kíyàn níyì kò ń jẹ́ kíyàn níyì àìnítẹ́lọ́rùn máa ń padà ń sọmọdé olè toríjẹ́ tí ò bá ti rí tọrọ abẹ́jí ṣẹ́wárí àwọn kan yín tó ní kálukú kó dání wá àà tọ́jú ẹ̀ o kí ni mo sọ pé àníṣe àní tọ́jú ẹ̀ ibi tá a bá gbé sí náà ló máa wà àdẹ̀májẹ́ kó ní kálukú rí ṣe rí bisikíìtì ní toothpaste kìíní ni ṣe ti rí ẹni báyìí ló lélẹ̀ ẹni báyìí ló lélẹ̀ a máa máa wò a nígbà ọ̀pẹ́ nìkan kò ní jí nǹkan ẹnìkan tó bá ti ń depa bá ti ń tọ́jú nǹkan a ti sọ pé àwọn ọmọ yẹn ó lè níwọ̀n wọ́n máa ń jí nǹkan ara tètè bá wọn tọ́jú ẹ̀ o tẹ́bá dé àwọn ọ̀lú tẹ́sìn wà dáadáa bẹ́yà bẹ́rù Saudi tọ́rọ ń sì jẹ́ kí wọ́n sì dúró pẹ̀lẹ́sìn kọ́nà tó bàbá mọ́ dúró déédéé jù bẹ́ẹ̀ lọ ó sì jẹ́ pé tí àwọn bá fẹ́ kúrò ń bì tó fẹ́ wọnú ilé lọ tó dẹ̀ ń tajà ń ta àbí kọ́kọ́kọ́ ọjà yẹn síbi kan kó tilẹ̀kùn mọ́ kó wọlé lọ ṣègbọ̀nsẹ̀ kó tún tó padà dé òsírò ẹ̀ lọ́dọ̀ tí wọ́n á fi ọjà ẹlẹ̀ á lọ kírun á dẹ̀ tún padà wá bá bó ṣe fílẹ̀ sí ẹnìkan kan wọ̀n ní jí torípa àwọn wo ni àwọn ọmọ rí làwọn ọmọ tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n ti fẹ̀sẹ̀ kọ́ àsáwọ̀ kọ̀ọ̀kan tó bá yàyàkuyà ìyẹn ò pọ̀ àsáwọ̀ ni so àtẹ̀dúpẹ́ fọ́lọ́run ẹ̀yìn náà ọmọ kíní ọmọ kíní ọmọ rí abọ́mọ kíní ọmọ rí ọmọ alábàríkà náà bákan náà nínú àwọn kọ́tọ́lọ́ máa fi ń jẹ́ kí ọmọ mọ kéwú kó mọ̀wé kó gúùd kó jọmọ dáadáa láwùjọ inú ẹ̀ náà ni kó má máa wòwò kú wò kó má máa ṣe kíni kó kó má máa wòwò kú wò ẹ̀lì má mọ̀ tí máa wò kú wò nínú wò kú wò ní kóbìnrin kan wọṣọ wọ kú wọ kan kò mọ́ wá aránjú mọ́ wọ́n á wò lọ torí pé tí máa ra àwọn ọkùnrin kan náà tó máa ń dúró tó máa wo obìnrin lọ pé ah, àwọn tó máa wọ̀ wọ́ kíní kan ìwọ má bá wọn wò gbójú ẹ kúrò ń bẹ kí ni kò ṣe gbójú ẹ kúrò ń bẹ sórí ojú tó wà alukur'an yẹn ojú tó wà alukur'an má máa bá wọn fi wò kú wò má tó bá fi ń wo ìwò kú wò ó máa máa dọ́ọ̀lù ọpọlọ ẹ. alimami Shafi'i tába ti dárúkọ àwọn àfẹ́ẹ̀sìn tí gbà ti ṣe sàhábà kẹsàn pé rahimahullah alimami Shafi'i yìí rahimahullahu rahmatawasi'a imam Shafi'i ni àwọn sunkún lọ bá fa àwọn àgbà tí ń ṣe wà kéèyàn wọ́n ni ṣàkáwòtò ìlà wàkẹ́ àìn sú àhẹ́fẹ́ mo sọkún lọ bá àgbà àfà mi mo lọ sọ fún wọn pé tí bá ti fẹ́ hà nǹkan kò máa ń dúró èmi tí mo dẹ̀ mọ̀ yí pé magnet lọ́pọlọ yìí ha ó ti dúró mo wá kíyèsí pé nǹkan kan ṣẹlẹ̀ pé ah tí bá fẹ́ hà nǹkan kì í dúró kí ló lè fà á wọ́n mi ṣáfílà fún àwọn ila tarikil maasi wọn àfà mi wá ní tí táwọn máa advice mi pé kì í yé dẹ́ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀kẹ̀ kì í yé dẹ́ṣẹ̀ mọ́ kì í yé wòwòkúwò mọ́ kì í yé gbọ̀gbọ̀kúgbọ̀ mọ́ tí bá ti ń gbọ́ tẹ́lẹ̀ tí bá ti ń wo tẹ́lẹ̀ kì yé parọ́ gbogbo nǹkan yẹn àwọn ẹ̀ṣẹ̀ yẹn kò máa ń jẹ́ kọ́mọ good àwọn tá a bá dẹ̀ ti kọ́kọ́ tí ò bá ti mọ̀ tí ò bá ti good irú ọmọ yẹn ó ti ń dẹ́ṣẹ̀ ń kọ̀rọ̀ ni irú ọmọ bẹ́ẹ̀ nílé kéwú gidi àti iléèwé gidi wọ́n máa sọ pé kó padà lọ lílọ bá àwọn bí ẹ̀ ni pé ọmọ eléyìí kò tún tẹ́ fẹ́ kọ́ tó fẹ́ yí torí pé ó ti ẹ̀sùn òsì síra dáradára ẹ fi máa rọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ míì tọ́ba ló lè kéwú díẹ̀ o kéwú ní dúró lórí wọn bó ṣe ń kọ́ wọn ọ̀tọ̀ níbi tọ́kàn wọn wà kò sí ń tẹ̀lé kọ́kẹ́ láórí ẹ̀ báyìí kẹ́ kó kéwú sínú ẹ̀ á kí jáde padà ni torípò ti ń tẹ́ṣẹ̀ ó ti ń wò kú wò lọ́dọ̀ bàbẹ́ ó ti ń wò kú wò lọ́dọ̀ yẹ́ ó ti ẹ̀sùpọ̀sù sí tí ó dá ẹ̀yin tẹ́jọ́bìnrin tẹ́ wà lókè náà ń gbọ́ mi ẹ̀yin ẹ̀ máa wà wọ̀wọ̀ kú wọ̀ tó bá pé secondary school tó ṣe ń lọ yúnífọ́ọ̀mù yín jáńpépé ni ó ti ń ṣe ara lẹ̀ ibi táwọn parents ẹ̀ sì fi ẹ́ sí nìyẹn ìwọ náà tó bá ti kúrò lẹ́nu géètì wọ́kìmọ́rù ẹ sórí aṣọ ẹ̀kọ́ máa lọlé ó lè wọ́kìmọ́rù nínú ọgbà ẹ̀kọ́ lásìkò ẹ̀kọ́ ni ṣùgbọ́n tó bá ti jáde ó sì lè wọ́ síwọ́ ọmọbìnrin tó yẹ pé bọ́lá ń ṣiṣẹ́ ní kí kọ́ndíṣàn tí ẹ ṣì rí lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ti ẹ nìyẹn tí wọ́n dẹ̀ ti fẹ́ràn ẹ̀sìn ó dẹ̀ sì ní kápá àti sọ pé ó fẹ́ fi rẹ̀ sí private school tó ti lè mú rẹ̀ ẹ̀sìn ibi tán ṣì fi ẹ̀sìn náà rí tó àǹbẹ̀ bá kó jọ kó bá dáàbò ẹ̀bù ẹ̀ gbọ́n ọmọbìnrin kan ṣì wà bẹ́ẹ̀ tẹ́kù tó bá ń bọ̀ ní mọ́dúrọ́sà náà tàbá rí wọn bí wọ́n bá gba mọ́dúrọ́sà a máa ń ka ní wọn púpọ̀ pé subhanallah akọ́dà máa ń ṣe ọpọlọpọ ma mo wà ní junction kan jẹ́ oní ìsinmi fẹ́ dárúkọ káwọn yẹn máa mọ ọmọ tí mò ń sọ ọmọ ń kí mi ìmọ̀ àti àwọn wà mọ́tò àwọn wà mọ́tò ọmọ ń kí náà mọ́mọ́dọ́ sàwà ní inna lillahi wa inna ilayhi raji'un obi ń fẹ́ ilẹ̀ máa bọ́ lójú mi pé hey náà mọ́mọ́dọ́ sàwà lórí báyìí so gbogbo ọmọbìnrin tó yẹ gbogbo ṣe bí wọ́n tó ṣe ń wú náàfààní àti wọ̀ tó bá wá mọ́dọ́sà ibi tó mọ́ nìyí àti ilé ìwọ́n tó bá ti sọpọ̀ lọlé ẹ̀kọ́ báyìí àwọn yúnífọ́ọ̀mù àdánwò tó máa ṣí gbogbo èjìkálẹ̀ sí ìlàjì tánlẹ̀ oníbi tí o ṣe bára ẹ sọ̀bí ọlọ́run bá kó jọ ó fẹ́ bẹ́ pé lábẹ́ ilé iná ṣì ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn fáwátá jẹ́ tẹ́rẹ̀ǹsì ẹ jẹ́ ká gbìyànjú bá ṣe ń ra gold ẹ̀kọ́ ẹ̀sìn fáwọn ọmọ yìí kàtó sára fún tí ó tún lè àfẹ́ ti ẹ̀kọ́ ẹ̀sìn yẹn mọ́ wọn lára láwọn environment táwọn yẹn ń belong sí ẹ̀wúrú ètò tá à ń ṣe lọ́dọ̀ wá ń bí nísìn tó tó mọ́dọ́sà bó ṣe ń lọ àti bá wọn wá ṣe ń wá fún program eléyìí ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ ní àgbẹ̀dọ̀ owó pé àwọn ẹ̀ sì kéré <laughs> rárá o ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ ni aynu la tara qalbu la ya'zan ń tó jí ò bá ti rí kò ń bọ̀kàn jẹ́ ń tọ́pọ̀lọpọ̀ ń rí náà ló ń fa èròkérò ló ń lídì sí ṣekúṣe tẹ́yìn bá wá rí kọ̀ntrólù níta tẹ́yìn bá ti rí kọ̀ntrólù nínú ilé àti ibi tọ́lọ̀ bá ní kápẹ́ èèyàn alhamdulillah so àwọn tàà jẹ́ parent iṣẹ́ pọ̀lọ̀ tí wọ́n náà tọ́wọ́ náà fẹ́ ṣe gbayin náà tẹ́lẹ̀ jẹ́ ẹ̀yàn ọmọ wa obìnrin náà ẹ̀yin náà ṣọ́ra ẹ má expose ara yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iléèwé nìsín ta máa ń sábà rí nípa àwọn ọmọkùnrin àwọn ọmọbìnrin wọ́n bá ti tú kátọ́ jáde skul báyìí á kàn máa fọ́ gbára wọn ṣeré á bára wọn ṣeré á bára wọn ṣàwọn eré ipá òṣì á lọ́mọ́ra wọn lọ́rùn á dì mọ́ra wọn lọ́wọ́ ọkùnrin àti ṣàṣàṣà á máa wọn lọ́wọ́ tí a bá fẹ́ wo àwọn àríṣà pé è báwo lọ́jọ́ ọ̀la àwọn mẹ́lẹ̀ ìṣe fẹ́ rí nígbà táwọn ilé wà ní secondary school tí wọ́n ti expose sí àwọn ṣe sí báyìí pẹ̀lú ara wọn láàárín ọkùnrin àti obìnrin tọ́dẹ̀ ilé náà wọ́n wọ́n ti expose sí so àwọn ni iṣẹ́ tó wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwátá jẹ́ parent gbogbo ẹ̀yìn àti ẹ̀dẹ̀jọ́ mọ́ ọ̀dọ̀wọ̀ ní kálukú wa náà ẹ jìnà sí gbogbo àwọn ìwà burúkú mùsùlùmí mùsùlùmí kì í máa ń parọ́ ṣe ti ń gbọ́ èèyàn mọ́ wa èèwọ̀ ni kí mùsùlùmí máa parọ́ mùsùlùmí kì í parọ́ o kì máa ṣe kí ni. irọ́ pípa ṣẹ́dá kí mùsùlùmí mú sí náà rárá bí kò ṣe dá kí mùsùlùmí mú tí bẹ́ẹ̀ náà ni kò ṣe dá kí mùsùlùmí parọ́ mùsùlùmí tó bá ti ń parọ́ tó wá rí ẹni tó mú tí tó ń ṣíwà tó wá fi ń à nǹkan tó ṣe pa ṣe ń gbọ́ mùsùlùmí òkè máa ń parọ́ padà ṣe sọ fún ilẹ̀ kan sẹ́ni tí bá ti ṣẹlẹ̀ tó bá ti bèèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó bá mọ̀ ń pa ẹ̀ tó bá pè wọ́n náà ló ṣe jẹ́wọ́ ọlọ́run ẹ́ ọlọ́run ló máa ń parọ́ ọlọ́run ọ̀tá ọlọ́run ló máa ń hùwà burúkú àwọn wà tí ò dáa so barakallahu fiikum social alhamdulillah ní ìsìn kí ló tó ṣe tẹ́lẹ̀ ó yá ṣẹ́tíkì náà ṣẹ́tíkì ní ìgbọ́ngbà tí wọ́n kì náà barakallahu fiina wa fiikum jami'a a sọ fún wa pé àwọn halakọ́tù wa ní àárọ̀ sábìtì àti àárọ̀ ahadi báyìí a ní máa jẹ́ kó ju sáà kan lọ insha bẹ́ẹ̀ náà ni ti ìrọ̀lẹ́ yàmùlẹ̀ sábìtì kò ní máa ju sáà wáhídà lọ akunkiri pé ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ pẹrẹnti náà yẹni an hour ṣọlá ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàtórí ẹgbẹ́ ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà kún tẹsí bísí pẹ̀lú ọ̀rọ̀ ayé kọjá kí wọ́n rá àyà tí wá jókòó gbọ́ kódà tó fi kan àwọn àyáwá mùsùlùmí tàjọ wà ládùúgbò pàápàá <laughs> ọ̀gọ̀rọ̀ wọn náà ráàyè irú ilé yìí má wọ́n ti bí sí kọjá ilé ẹlòmí tó ti jí láàárọ̀ ní pàtó ìṣàn pín owó ń bẹ̀ ni so àwa náà ní táìmù fún àwọn nǹkan míì nínú nǹkan míì ta ní táìmù wọ́n ta fẹ́ lò fún ọ̀là tí wọ́n dé yìí tó ta ti ń ṣetán pẹ̀lú aláàárọ̀ báyìí ní wọ́n bá kò díẹ̀ yẹn àti ti lọ resume sí ètò àwọn ọmọ wa ọmọ lóríire kọ́nà ṣe gbogbo tó kó wa pátápá àwọn olókùtókọ̀ mọ́ náà látòkè délẹ̀ kó bá ṣe gbogbo ní olóríire ọmọ هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ila makanikum